الحمد لله رب العالمين أمرنا بذكره ووعد الداخلين له الداخلين الله كثيرا والذاكرات مغفرة وأجرا عظيما وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كان يذكر الله على كل أحيانه صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان وسلم تسليما أما بعد أيها الناس اتقوا الله تعالى واعلموا أن الله أمركم أن تذكروا ذكرا كثيرا وتسبحوه بكرة وأصيلا لأن ذكر الله تطمئن به القلوب قال تعالى الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب وأخبر سبحانه وتعالى أن الإكثار من ذكر سبب للبلاء قال تعالى واذكروا الله كثيرا لعلكم تفلحون وكما أخبر أن الذي يلهيه ماله وولده عن ذكر الله يكون خاسرا في الدنيا والآخرة قال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون فحكم عليهم بالخسارة مع أنهم يظنون أنهم قد ربحوا الأموال والأولاد أحبة في الله وذكر الله تعالى يجمع للعبد قيدين الدنيا والآخرة ويعينه على مشاكل الحياة وعلى تفضيل الطعام فقد أتى إلى النبي صلى الله عليه وسلم رجل فقال يا رسول الله إن شرائع الإسلام قد كثرت علي إن شرائع الإسلام قد كثرت علي فباب نتمسك به الجامع قال صلى الله عليه وسلم لا يزال لسانك رفضا من ذكر الله والإبتال من ذكر الله والإبتال من ذكر الله براءة من النفاق لأن الله وصف المنافقين بأنهم لا يذكرون الله إلا قليلا قال بعد السلف علامة حب الله كثيرا أو علامة حب الله كثرة ذكره فإنك لن تحب شيئا إلا كثرة من ذكره وقد ذكرت عائشة رضي الله تعالى عنها عن النبي أو عن النبي صلى الله تعالى عليه وسلم كان يذكر الله على كل أحيان تعني في حال قيامي ومجدي وقعودي واستجراعتي فقد وصف الله تعالى المؤمنين بذلك فقال الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وفرض الله على المسلمين أن يذكروه كل يوم وليلة خمس مرات بإقامة الصلوات الخمس في مواقفها المؤقتة وشرع لهم مع هذه الفرائض الخمس أن يذكروا ذكرا يكون لهم نافلة أي زيادة على الفضل ويتأكد أيضا ذكر الله تعالى في الميزان بعد الصلاتين اللتين لا تطوع بعدهما هما الفجر والعصر فيشرع أو يشرع الذكر بعد صلاة الفجر إلى أن تطلع الشمس وبعد صلاة العصر حتى تغرب الشمس وهذان الوقتان هما أفضل أفضل أوقات النهار للذكر وقد أمر الله بذكره فيهما في آيات كثيرة كما قال سبحانه وسبحوه بكرة وأصيلا وقال جل وعلا وسبح بالعشي والإذكار وقال رب ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والأصل وقال تعالى وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها وقال جل وعلا أيضا سبحان الله فسبحان الله حين كنتم وحين تصبحون ثم بعدها هذين على واقعين يذكر الله في سائر ساعات الليل والنهار بالذكر المطلق ويدخل فيه الصلوات النوافل صلوات النوافل وقراءة تلاوة القرآن وتعلمه وتعليمه وتعليمه لعلم الناس ويدخل في التسليم والتكبير والتهليل ومن أراد أن ينام فإنه يستحب له أن ينام على الطهارة ويأتي بما ورد أو بما قدر عليه مما ورد من الكام من النبي صلى الله تعالى عليه وسلم وينبغي للمسلم أن يستسر مبكرا ويصلي من آخر الليل ما تيسر له ويقسم صلاته بالوتر قبل طلوع الشمس أو قبل طلوع الفجر ثم يجتمع بالاستغفار بالسهر لأن الله سبحانه وتعالى مدح المستغفرين في الأمحار وإذا طلع الفجر وصلى صلى راتبة الفجر ركعتين ثم صلى الفجر واشتغل بعد صلاة الفجر بالذكر إلى أن تطلع الشمس ثم إذا ارتفع خير ركع صلى ركعتين فمن داوم على هذه الحال لم يزل الناس ردا من ذكر الله عز وجل وكان من الذاكرين الله كثيرا الذين وعدهم الله بالنصرة والأجر العظيم والفلاح في الدنيا والآخرة عباد الله إن الإكثار من ذكر الله يوجب خشية القلوب قال تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وقال تعالى وبشر المخبتين وبشر المخبتين الذين يذكرون الله الذين إذا ذكر الله وجلت قلوبهم وفي الحديث عن النبي صلى الله عليه وسلم أن من السبعة الذين يريدهم الله يوم, يوم لا ذل إلا ذل رجل ذكر الله خاليا خالت عيناه وذكر الله عز وجل يورث الطمأنينة من القلب كما قال جل وعلا الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب وذكر الله عز وجل يقوي المجاهدين عند اللقاء ويورث النصر على الأعداء قال تعالى يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون وذكر الله تعالى يضرب الشيطان عن الإنسان قال تعالى وإما ينزلنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم إن الذين اتقوا ربهم إن الذين اتقوا إذا مسهم ضائق من الشيطان تذكروا فإذا هم مخبرون وعن ابن عباس في تفسير قوله تعالى الوسواس الخناس قال الشيطان جاثم على قلب ابن عالم فإذا سنى وبطل واذكر وإذا ذكر الله تعالى حمد فاتقوا الله عباد الله ولازموا ذكر الله تعالى بالقلب واللسان والجوارح تسعدوا به في الدنيا والآخرة ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون ọpẹ́ ní fún ọlọ́ọ̀bà ọba tí ó pọ̀wọ́ láti kámẹ́rà rántí ẹ̀ ó sì àdéhùn tó bọ̀ ìrántí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà lọ́kùnrin àti lóbìnrin pé wọ́n rí àforíjì àbèrè ìgbé tó pọ̀ mo ń tẹ́lẹ̀ tí ọkàn tó ní ọlọ́ọ̀bà náà ìdí orúkọ kan mo ń tẹ́lẹ̀ tí àdéhùn àwọn ọmọ sọ̀rọ̀ àríwọ̀ tó sàmẹ́rú rẹ̀ ní òjijì ọlọ́ọ̀bà wa náà àmọ́ ẹ̀rọ tí ọlọ́ọ̀ ní gbogbo àkókò ọlọ́wọ́ àlékún àti ìjẹ́ àtìgẹ́kùn sọlọ́lọ́wọ́ dára àlékún sọ́lẹ̀ àtàwọn ará ilé rẹ̀ náà táàbọ̀ rẹ̀ àtàwọn tí wọ́n tẹ̀lé ìjẹ́ náà sọlọ́lọ́wọ́ dára àlékún sọ́lẹ̀ pẹ̀lú dáadáa lójú ọ̀nà bí ó ti lá ìsìn kalẹ̀ pẹ̀lú tí ọlọ́wọ́ bá yẹn ọmọ ìyá nílẹ̀ Islam ó ti rọ̀ mọ́ àbí àwọn àǹfààní ìbẹ̀rẹ̀ ọlọ́run kò dánwọ́ wa ní síwájú káàkiri máa dájú pé àti ọlọ́run ní pé ká rántí ẹ̀ ọlọ́run bá wá tó fi pípọ̀ ọdún fún ìrántí náà torí wípé ọkàn ó máa balẹ̀ látara alẹ́dínà ààrùn ọ̀tọ̀tùmọ̀ nínú olóòrùn fìdíkìrìlá ọlọ́ọ̀bá ròyìn àwọn mọ̀mìnú nínú nǹkan dáàfi ròyìn wọn dáàfi mọ̀ wọn ò ní pé tí wọ́n bá rántí ọlọ́run ọkàn wọn máa balẹ̀ kò tí kankan tí ipa kí ọkàn wọn balẹ̀ balẹ̀ alákọ̀ọ́kọ́ ni ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá fún wa nílò wípé kéyàn pọ̀ ní ọ̀sí rẹ̀ sábà fún ìfàlà èyà máa rí èrè jẹ tó pọ̀ látara abẹ́ gẹ́gbọ́n wa ti mọ̀ wípé wọ́n tó lọ́ ẹ̀rí rọ̀ làhánlá fún tòfìlìkó inú sọ́kùn àǹfààní àyà ọgọ́ta àyà àádọ́ta òfin márùn ẹmọ rántí ọlọ́ọ̀bá yìí púpọ̀ làálàkú tòbìlìhùn ọ̀pọ̀ ọ̀gbà ní ọlọ́ọ̀bá ti púpọ̀ fún ìrántí torí pé ó ròyìn àwọn mùnàfikún wípé wọn ìrántí òun ìlà fàyìlà ọlọ́run sọ pé ìrántí òun ìdí ni ìlú jẹ́ pé mú mi ní òjòdó àmọ́ tí ọlọ́run bá púpọ̀ nínú rẹ̀ èyí ni àǹfààní ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá wa sùhánà ọ̀tàrà láròyìn àwọn tó ọrọ̀ ayé ìrántí ọlọ́run bá púpọ̀ tí wọ́n يا أيها الذين آمنوا أي مؤمنين وجدوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ẹ má ṣe jẹ́ kí dúkìá yín àtàwọn ọmọ yín kókó ẹ̀rù lọ ayé nípa ìrántí ọlọ́run wà mẹ́yìn ẹ̀fà àlìlà ìkẹfà òlẹ́ ìkẹwò lóòpọ̀ sí òun ẹni tí lè yìí bá tẹ́lẹ̀ sí ó tó kù ẹlẹ́gbẹ̀rún sábò ìmọ̀ràn ó yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wípé dúkìá a máa bá ìròjú bá ẹ̀ fò mìíràn sí ọlọ́run ṣùgbọ́n ma ń kọ́ tí ìrọ̀ bá dárò nílẹ̀ tí ìrọ̀ bá gbàgbọ́ yẹnu yóò fi báwọ̀ ní ọmọ ti fẹ́ bá ìròjú bá ní fò mìíràn sí ọlọ́run bẹ́ẹ̀ sì ni inú ọ̀gá àgbà tí kọ́ ìròjú bá ẹ̀ nípa ìròjú ọlọ́run ibẹ̀ lọ́mọ wà ibẹ̀ ni dúkìá wà a máa nínú àwùjọ wa níbi kátà níbi kára níbi kápò kanjọ a wípé nígbàtá ìkójọ àtìgbàtá àkójọ tán méjèèjì ti sábà bí àìrí rántí ọlọ́run èyí sálẹ́ ìjọsò lórí gọ́ọ̀sù jọ pé ọwọ́ ẹgbẹ́ gbígbó pẹ̀lú bílíọ́níà pẹ̀lú bílíọ́níà àwọn ti kọjá abẹ́ lọ́kàn wọn èsù ló tìrà èsù ló rágàbọ̀ wọn lọ́kàn ó dàbí gbàtà ń wo ọmọ àyá ẹni tó jẹ́ òtù sí pé ẹgbẹ́ gbígbó wọ èyí pẹ̀lú taari mẹ́tàlásí ìbò láti ọmọ ìjọ tọ́pù láti ọmọ ìjọ tọ́pù táàkì ráwọn lọ́rọ̀ ma tààtàrí láwùjọ bí káwàwà láwùjọ ilẹ̀ Yorùbá yìí èwọ́ wá ní tàmà tí wọ́n rọ̀ tó bí kọ́rọ̀ jọ lágbọ́já tàmà ìjọ ẹmọ́ sílọ́n ẹmọ́ sílọ́n èyí ní ìbá wa bẹ̀ẹ́ kó kọ́ lọ́kàbalẹ̀ ìjẹ́wà wípọn pẹ̀lú àyàtí mo kà sáyìn pé ọkàn yóò lè balẹ̀ láì sílọ́n ẹni tó náà mọ́ lọ nílà tí kò bá látàmẹ̀ lọ́jú dalẹ́ látọ̀gbẹ̀ yóò rúdá kejì tí ò sí náà kò pé kó rí nǹkan mú kan tí mo ti ń sí pé àwọn èèyàn tí ò ti kọ̀ bó ti jẹ́ rọ́dù èsì ọ̀rọ̀ èsì

àwọ̀gọ́rùn kalẹ̀ pé àwọn ilé ìwọ̀n yóò sí lọ́wọ́ wọn ò sì wọ́n sì rí ayé jẹ orí ìdàmú náà wọ́n ti wà tàwa ẹni náà tó yẹ pé ẹni tọ́lá ọni táwọn àwọn ọ̀tọ́wà ló gbọ́ ọlọ́run ọlọ́run ìjọra ọlọ́run àwọn bẹ̀rẹ̀ níbi tọ́lá ẹ̀sùn fìyàm ọbẹ̀ ẹ̀sùn fìyàm nínú tó tún ní nínú ọlọ́dẹ́ta tó fi tẹ lọ́run kò tẹ́ ẹ̀rọ wípé àdínkù ọmọ bá ọwọ́ ń tẹ bẹ́ẹ̀

ibi pípò owó ni máa bá wọn láyé ìkẹjú wọn lọ́wọ́ tọ́lọ́ ibi títà wọn ni máa bá wọn oníkẹjú wọn lọ́wọ́ tọ́lọ́ nínú tó ẹka fẹnu sọ àti tó ẹka fara sí ìdàkejì ẹ àwọn tí kèrè rántí ọlọ́run tẹ́ láti pẹ̀lú sí tọ́lọ́run ìnira dé eléyìí lágbà pé ká rántí ọlọ́run bá púpọ̀ àdúgbò pátá sí ká máa tàbí èsì rẹ̀ àrẹ́bí sọ́lọ́lọ́wọ́ ìsọ̀kánìkan nínú àwọn sahara orísun àwọn abẹ́lẹ̀ òjìdẹ̀ ọlọ́run pẹ̀lú ní iná ṣàráyà islam pọ̀lìtẹ́kùnrin àlẹ́yìn oníṣẹ́rí àìsàn ó pọ̀ ó dàbí kiri pé bàbá rúnà sọ̀tàmọ́ sàkù bí ìjà ní sábà di agbọ̀nkan mú àrímọ́ kẹnu ní ẹ̀bá lọ́nà ti síyàm nígbà tọ́rọ̀ yẹn bá lọ ìmọ̀ sí síyàm púpọ̀ púpọ̀ bóyá ní gbogbo oṣooṣù bóyá lọ́pọ̀lọpọ̀ ọjọ́ ẹ̀rẹ́ kò kẹnu gan ìbádà tó lágbára ni ìyẹn ló wọ́n máa fi láwọ́sù koran lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wọ́n máa fi alukoran ẹyọ kan àbọ̀ wọn ka méjì àbí lọ́jọ́ mẹ́wàá ọwọ́ máa ka ẹyọ kan ọwọ́ máa ka mẹ́ta lóṣù ẹ̀rẹ́ kò kẹnu pẹ̀lú bá àsìkò tó fi lẹ̀ ó pọ̀ inú àsìkò méjì ayé ọwọ́ ní ọ̀nà kan tá a bá gbá mú ọ̀nà kan yẹn ó kẹnu èyí lọ́wọ́ máa fi sọ̀rọ̀ tó jẹ́ náàbílà lóòrù ẹwà pẹ̀tọ́ mi bí tó bí pìrìtì ara ẹ̀ ẹwà pẹ̀tọ́ mi sẹ̀tìfáfẹ́rẹ̀ hàn tí tó tó bí parí mọ́lá òṣìṣẹ́ ọlọ́wọ́n mú létí sọlọ́lọ́wọ́ tààlọ̀ sọ́lá ó ní láẹ̀dá yìí láì ọ̀rọ̀ gbáǹkù ìdíkìlá nígbà tí onítọ̀hún sọ ní pé èwo ńlá lè dé tó jẹ́ pé yóò kọ́ àkójọpọ̀ àwọn níta àpè ní ìrántí ọlọ́run báyìí onítọ̀ náà wá ń sọ fún mi pé mọ̀jẹ̀ kí aná rẹ̀ ń bẹ ìdíkiri là dájúdájú tẹ́lẹ̀ yìí bá tẹ̀lé láàrin ẹrú pẹ̀lú ọlọ́run rẹ̀ lẹ́dàá rẹ̀ aláfọ̀kànbalẹ̀ wípé onítọ̀ náà rántí ọlọ́ọ̀bá lọ́kàn àáfọ̀kàbalẹ̀ ní ẹ̀rọ ìjọ náà wà lọ́kàn. èmi àtẹ̀yìn tẹ́ gbọ́ mi ó níbi tá a fi lè mọ́ wípé alhamdulillah arílẹ̀ èdè dáadáa tó fi ju àwọn agbọ̀nlé lọ nípa Islam látòjú ẹni náà ti fi àmọ̀ lẹ́yìn tó jẹ́ pé kọ̀lé mẹ́jì kọ́dà báyìí lè rábá fún yóò tẹ̀nà bá tẹ́lẹ̀ tó ti kí ìrí bá dáa ẹ̀rẹ́ ẹtí máa ṣe tìláwà tó kúrò àgbéyà wà ní Ramadan àbá àti Ramadan ó ń bẹ nínú wa tó jẹ́ pé kò lè mọ̀ sẹ́yẹ̀ tó tó fi yípo ẹtí máa ṣe tìláwà tó náwà lọ́sàn gangan ó bẹ nínú wa ẹtí máa ń jókòó fún àwọn àgbáàrù lẹ́yìn sọ̀lá títí tó òun ó fi yọ tó ti ṣe náà nílà ó ń bẹ bó jẹ́ àwọn ará ẹ̀lẹ́kan tó kó gbogbo ẹ̀kọ́ tó yẹ pé gbogbo ẹ̀ lóde yìí wọ́n tẹ́yà náà kankan tẹ́yà lè rí ní tí ó pọ̀ pẹ̀ pọ̀ láyẹ̀dá lórí sáàlùbà ọ̀pá mi ní ìlà mọ́jẹ̀ ká náà ló pé nígbà kankan fọ́nà jọ náà ó ní ètùtà náà mi fún sàhárì náà sọlọ́lọ́ òtárà àyẹ̀wò sálàmù ọlọ́run bá wá rórí gbogbo ẹ̀múmi ní òdodo pẹ̀lú oyé yìí wọ́n ni alẹ́dínà ẹ̀kùrú náà lọ ìyábọ́wọ́ kòròdà àwọn tí wọ́n máa rántí ọlọ́run níbìdé àti níjọ́kò wàhálà ìjọ̀nà òbí ni àti ṣùgbọ́n ọgbọ̀ wá wà lórí a ń bára wọn sọ̀rọ̀ pé ẹ̀rántí ọlọ́run kò sáàbùrú mẹ́ gbogbo wá wà lórí a ń bára wọn sọ̀rọ̀ ẹ̀rántí ọlọ́run kò sáàbùrú mẹ́ àbọ́pọ̀lọpọ̀ wa ọ wà lórí ìdìkúlẹ̀ àwọn kan wà ní ìjókòó ọlọ́run bá ti ṣe ká mẹ́rin tẹ́ lọ́rọ̀ èèyàn léwa lórí ó ti sọ̀làwọ́ tó ìkọrù tó ti lọ́rọ̀ èèyàn nínú àwọn ìrántí ọlọ́run tá ń fara ṣe tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó pẹ́ ẹ̀rùn tún ní pàdánù ìgbò ní sọ̀làwọ́ tó kàmù kò sígbà tọ́rọ̀ ní máa débẹ̀ kò sígbà táà ní máa pààrà ẹ̀ pẹ̀lú gbólóhùn ẹnu àwọn sọ̀làwọ́ tó jọ́ ọ̀rọ̀ èèyàn tó jẹ́ lọ́kà mẹ́ta ó dín lójúmọ́ láti túrọ̀ ẹ̀ lẹ́sí lọ sí sọ lábẹ́ ìṣẹ́ àwọn òjò amẹ́rin kan pàdánù ẹ̀kọ́ tí wọ́n fẹ́ tùtù nínú Islam kábọ̀ wọn máa ń pè ní mùsùlùmí àwọn táwọn ń pè ní mùsùlùmí yẹn tí wọ́n pàdánù ilé àwọn tí wọ́n bí sínú Islam tí wọ́n ní Islam ni wọ́n ẹ máa bí ìsara tá a bá sì fẹ́ wọn ẹ̀jẹ̀ ká ta wọ́n sí ẹ̀jẹ̀ kó wá pè wọ́n tó ọ̀nà ọlọ́run òsì ní láàbí rí wọn nínú ẹbí wa níbi ilé ìyá wa nílé bàbá wa nínú àwọn ọ̀rẹ́ tá a bá lówó pọ̀ àtàwọn tí dáadáa ọ̀pọ̀lọpọ̀ dáadáa bá wá pọ̀ nínú ayé wọ́n fẹ́ náà wọ́n ní ìsìtọ́lá àbí wọ́n fẹ́ nípa àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ sí kan wọn ò ní sí kan wọ́n mọ̀ sí tọ́lá bá apá kan wọn ò ní sí apá kan. àwọn sàhárà nígbà táyà ń sọ̀kalẹ̀ pé ya mùsùlọ́lá lụsọla á tún tùkàrọ̀ ẹ má máa débi sọ́lá nígbà tẹ́ mú ìgbà wọ́n fi mú sí sọ́lá sí lè torí wọ́n mọ sọ́lá sí ní ọ̀nà wọ́n sọ̀hábà náà ni wọ́n wọ́lọ́wọ́ sí ìṣe ọtí ní èèwọ̀ pátápátá nígbà náà ẹ má nígbà tẹ́ bá ẹ má débi sọ́lá nígbà tí tẹ́ ìtumọ̀ tó káàrọ̀ nìyẹn ẹwà wọ àpèkò látẹ̀yìn tó lábùú lè ṣe àkójọ ìtọ́lá kódà ẹ̀ tí mo láwùjọ tàwa yìí náà kódà kó jẹ́ pé kọ́tà ló sùn mọ́ ju tí ó dìde lábẹ́ mọ́ ju yóò mọ̀ náà yé nígbà tó yóò tán tó sunú tẹ́lẹ̀ pọ̀ mọ́ tó wà yóò lọ lé láàárọ̀ ọjọ́ kejì nígbà tó náà wọ́n tẹ̀lé ìwọ̀ fún wọn wọ́n ní ìtàhárì náà àfiwọ́ ọlọ́run bá wa àfiwọ́ àfiwọ́ pátápátá ìrántí ọlọ́run bá yóò máa di nígbà àmà nípa pẹ̀lú kó máa wá látòrí àrán lẹ́yìn sọ̀lá èyí tí a fi àwọn àsìkò sí ká máa rántí ọlọ́run bá lẹ́yìn wọn pàápàá jùlọ sọ̀lá tó tóbi wọ̀ sọ̀lá صلاة

ẹ máa ṣe tẹ̀sùn bí ló kọ̀rọ̀ dánù ní ìdájí wà àti ìlà àti látàlẹ̀ wọ̀sáàbẹ̀ bẹ̀rẹ̀ àṣíyí wà nìkà àṣíyí ìrọ̀lẹ́ orúkọ mi ìtàtàlẹ̀ ló jẹ́ nìyẹn ẹ máa ṣe tẹ̀sùn bí ó mẹ́ wà nìkà àti ní ìdájí wà gbogbo ọ̀rọ̀ bága rẹ lọ́dọ̀ ara rẹ tàdọ̀rú àwọn wàkífà máa rawọ́ra máa lẹ́ni tí tó rẹra ilẹ̀ fún kàbọ́rùwà wàkífà ó sì jẹ́ pé jẹ́ẹ́jẹ́ wà dúnà ìjẹ́sàrí nínà ìkọ̀wé ẹgbẹ́mọ̀ kígbe ló jẹ́ pé ìsìláàmù gbá ògbá ká kígbe pẹ̀lú pé àrẹ́rẹ́ sí àwọn àti láwọn àyè kan nígbàtí iná iná ńlá tó bá fẹ́ yọ àbíkà ọ̀sọ̀lọ́lọ́wọ̀ dá ọ̀sọ́nà ó ní a máa pa iná ńlá tó fẹ́ yọ lè tẹ̀sí a máa fi tẹ̀sí a máa fi pa ẹni tó bá sojú ẹ̀ yóò lè mú gbàgbọ́ yóò lè mú gbàgbọ́ òdodo ibi tí tẹ̀sí ẹ̀ ti fi máa pa ní torí pé ó kọ́ ọlọ́ọ̀ ni wọ́n ní gbọ́ yìí sáà tó pé àwọn àwọn àpá wàdúrà ní ìjà má máa fi gbé o wàdúnà járe nínú ẹ̀lẹ́kọ̀ọ́rì lẹ́nu kò lóògbé wà láàtọ́ọ̀lì ní àfẹ̀mọ́jú àti látàálẹ́ wà látàkùn ní ẹ̀lọ́mọ̀ ìpìlẹ̀ ẹmẹ́jẹ̀ tó tọ́nu kọ́ra ẹmẹ́jẹ̀ tó kúrè yẹn pé kúrò níbi kamẹ́rẹ́ ní ọlọ́run pọ̀ nínú ayà ní wọ̀sáàbì ní hamdi rọ́bì máa ń fẹ́sà sílẹ̀ kábílà tòló ìṣàmtì wà kọ́bílà gbóró mi ha kóòrùn tó yọ àdúgbò tó wọ̀ èyí ìbádọ̀ fẹ́lá nínú ayà ní ọ̀tùbà àádọ́wọ́ ilé ìrọ̀dọ̀dọ̀dọ̀ náà iná tó ti hóòrùn ẹ máa jẹ́ kí sùhánà lọ púpọ̀ nígbàtẹ̀ lẹ́lẹ́ àtìgbàtẹ̀ mọ́jú bẹ́ẹ̀ ló ti wá nínú àwọn ayà alìkùrán lọ́lọ́wọ́ ṣùgbọ́n àgbélẹ́sì fún wa kakọ́ra wa jọ káwọn wá ti gbélé àgbélẹ́sì fún wa káwọn ti gbé láìlá ìrànlọ́ káwọn ti gbé tẹ̀sùbí àtàwọn ọ̀nà rántìmí ìtòjọ́bẹ̀ sábábẹ́sùn nínú ìrántí ọlọ́run ni a fẹ́ fún òjò ní ayẹ̀nàmà àyọ́sọ̀ àárọ̀ lórí ìmọ́ra ó ń ṣe àwọn àbígáà nígbà bá mọ́ra tán

tí wọ́n mọ àwọn àgbáàrí tí wọ́n á máa ṣe nígbàtà bá ṣe ìmára tán táa débi ìwòkún wa ọ̀pọ̀lọpọ̀ ìyẹn ló lè mọ́ kàǹkan yìí mú àánú ọlọ́run bá fi kún bẹ́ẹ̀ níbi àánú ọlọ́run bá kún bẹ́ẹ̀ ejò tí wọ́n pa lábẹ́ bẹ́ẹ̀dì ọmọ ìyàwó àkànní Ìbàdàn wọ́n nígbà tí

ọdẹ̀ jẹ́ ìdàbòrúkú kan ṣùgbọ́n wà tí wọ́n ti ṣe tí ìrìnàjò ọlọ́run tọ́fẹ́ ká ṣe tí ò bọ́ lẹ́rọ̀ wọ́n lè bá gbogbo ọlọ́run tó sì ní ìdàbòrúkú kan ìbọn wọn yìí ló yàrá ní tó tóbi tó tàbá wá tajú lójú oorun wa èèyàn tó wá sọ wípé ìsọgbólóhùn láìláha ìlàlá akẹ́kọ̀ọ́ rẹ́ bí ọlọ́run

ó tún tẹ́lẹ̀ bí ti máa tẹ́lẹ̀ tí obìnrin sọ̀kalẹ̀ lórí ìbùsùn ẹ̀ tó bì yẹn tó ọ̀rọ̀ tó fi ṣẹ́gun látara àmẹ́jọ náà èyí sọ la ilaha illallah wahdahu la sharika lahu láwọn ìlú wà láwọn ìhàmù ọwọ́ àlàkú ilé ìkọ̀lẹ̀ ẹ̀dàkùnlé tó lè yóò lọ́pọ̀ tó lè eléyìí ò ní ìdílé kódà kò ní ìdílé òkọ́lẹ̀ tí ẹ bá mú bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́pọ̀lọ́ bá ti kọ́lẹ̀ kàbẹ́ lójú yóò ti máa yóò máa pa àyàfẹ́ ni tó jẹ́ pé ń pọ̀ náà tí ó kà fún tí ó mọ̀ pé èèyàn fi sin ọlọ́run jẹ́ ẹnìkan tí wọ́n sọ fún pé áfíìrì mi níkiri lára háwọ́nà wà làgbó wà tàyé làbí láà èyí tẹ́ wíyẹn rọrùn ẹ̀yẹn má jẹ́ ti gbólóhùn kódà nígbà ní àlìyìí àbí èyí tún fi parí ẹ̀ nígbà tí ẹ̀ wọ́n tẹ̀kùn lórí àlámẹ́rí kan ó ní àmọye láọ́lá lẹ́nu ẹ̀ ó pé jáde lọ́nà bẹ́ẹ̀ láyàn fáwọn látàn fáwọn òmùsílítà lẹ́yìn wọn gbọ́gbọ́lò yẹ ọwọ́ sọ Allahumma bèèrè ọlọ́run ṣàforíjì fún mi ẹni tó gba ọ̀rọ̀ ìwá ọ̀tẹ̀ ìrẹ́jì ó ní àbóso wípé àbí dáa ó bẹ lọ́run bọ́yọ́ sọ wípé Allahumma bèèrè àbóso gbọ́lò wípé ó tàjúwà kan ẹni tó gba ọ̀rọ̀ ìwá bẹ́ẹ̀ ó ní kò tóbi ìbàdà àgbàdùn àwẹ̀ ẹni tó tajú tó yájú tó ń ṣàdúrà kan àwòtọ́rọ̀ àmúrójì àwòtọ́rọ̀ orí kan oṣù ní ìbàdà àgbàdo àwọ̀ ọlọ́run pàmò tẹ́rẹ̀ òdìdé o lẹ́yìn ìgbà náà tó kan fàyìn àgbàmà tó bá wá pinnu tó pẹ̀lú pọ̀ ọ̀tàwọ̀gbà ọ̀rẹ́ nígun nìyẹn ọwá dìde wá ti wùlú tó mọ̀ fọ́lá ọwá mi sọ́lá kóbi láti sọ́lá àgbà sọ́lá tọwọ́ wá nìdè nìkan ìhun pátápátá ó tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ó wá lọ́pẹ́ tàbí sọ̀lọ́lọ́ dáàrọ̀ sọ́là wípé tó bá tají yóò tó pé alhamdulillahi lẹ́ni àyánà rádà máa àmàdàná wà ìrìn ọlọ́run bá ní ọpẹ́ ìfọ́nà tó jí wa lẹ́yìn àkópa wa ikú lè lè ikú kí èsè ikú yányán ọba ọlọ́run ẹlẹ́dàá wa aláàánú wa ni ilé ọ̀pá tó jẹ́ pé àríwá àwọn èèyàn míì tí wọ́n sọ pé àsọ̀lá àsọ̀lá ohun sí lára wa mọ́ àbẹ̀ntú kìí ṣe áàlùlù kìbìlà kìí ṣe tí máa wá ní sọ́lá kìí ṣe mùsùlùmí tí ò jí mọ́ yóò kà mọ̀ ìyàwó yẹn lẹ́nu pé ó yẹ ká máa gbọ́ wùrùwùrù wàràwàrà lóòrù nígbàtẹ́yìn ó fi bọ́ọ̀

èyàn máa bẹ̀rù àmọ́ lẹ́kún ní bẹ̀rù ọlọ́run innamal mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum àwọn tó mìí ní òdòdó gan àwọn tó gbé dámá dá ọlọ́run ẹ̀gbó bá wọn yẹn tó dá bá sọ̀rọ̀ ọlọ́run wọ́n pè ní sákèèsì tọ́lọ̀ fẹ́ wọ́n ti pè ní sákèèsì tọ́lọ̀ ẹ̀rú tó bá

rọ̀jùlú ń dákà ọlọ́run àmàlíyá ẹni tó dáadẹ pẹ̀lú ọlọ́run bá rẹ̀ tó yẹ kó ọlọ́run bá ìlẹ́lẹ́ni kéjì ẹ̀ tó fi rántí ọlọ́run bàbá lọ́sí àyínà omi fi dà nínú rẹ̀

àwọn ìjà gbogbo pé ní kálímọ̀ náà kó lè jẹ́ pọ̀ ní ó lékè orí ẹ̀lẹ́ yóò fi máa bá ọmọ kọ́lọ̀ ọmọ ọ̀dẹ́ ìjà mú mi ní òdòdó kan kí kọ́lẹ̀ ẹmọ́jà ìjẹ̀bí ẹmọ́jà ìjà àbòjì ṣẹ̀rí àmúyẹ̀wá ṣùgbọ́n lọ́wọ́ bá nígbàtá àti sọlọ́lọ́wọ́ sọlọ́lọ́ ní ọdún tá a fi sọ́ńdọ̀ ní àmọ̀ ìfìlì tí a rí bí èsì kan tá à ń kà jù pé àmọ̀ ìfìlì ọdún erin tó lè sọ́ra sọ̀kalẹ̀ torí ẹ̀ tẹ́lẹ̀ táa bí lọ́dún yẹn tó náà yóò jagun lọ́dún yẹn àbíta ní sọ̀háàbà àbáfọ́ ní ọlọ́ọ̀ta ara ní mo rò pé ó sọ ọdún méjì lọ́wọ́ ànábì wà ṣe àwọn náà ni wọ́n jagun ní àmùsí pápá àlàrọ̀ kó kàrí fi

láì ìdí ọmọ ádámà kan ọlọ́run ọ̀nà mọ̀jọ́ lọ remote control gbogbo ayé pátápátá ọwọ́ ẹ̀ ló wà omi control wà lónìí tí bá mọ̀ ló dáwọn èèyàn kan ìlúmẹ́lá ilẹ̀ ara tí wọ́n fẹ́ lókè tí wọ́n bá fẹ́ wálẹ̀ wọ́n lè wálẹ̀ àwọn láàrin wọn wọ́n yí jẹ wọn yí mu kò sí kẹ̀kẹ́ tẹ́ wọ́n ń gbé ju ìlú àdàlọ́ ọ̀sẹ̀ tìmọ̀ láìka tó rà mọ́ni wọn ò ní jẹ lágbàgbọ́rọ̀ jù káwọn wọn ò ní mú wọ́n lè sin àlọ́ wọ́n yí wọ́n yí lọ a ti gbọ́n pa wọn bílíọ̀nù èèyàn tó wà láyé ti gbọ́n pa wọn a ń kà nípa àwọn àtùmọ̀ pé bó nìyẹn ó dáwà bá tó jẹ́ tó lásìkò àbó láàyè ó tún ní màfíìrù ìbá ìjẹ́pẹ́ ẹgbẹ́ nájú ẹ̀sá mọ́ rí ìrùkúrì ẹ̀mọ́ ìrùkúrì ẹ̀mọ́ bá lórí ilẹ̀ jẹ́ ẹlẹ́wọ̀n jẹ́ ká mọ̀ wípé ó wọ́n náà bá tó ti wá lẹ́gbà tí mú tó bá wá jẹ́ wípé ọlọ́ọ̀bá ọlọ́run òṣèlè ẹ̀fún wa àbẹ̀lọ́ ọlọ́run ayé àti àbìjámọ̀ kọmọ́ ti ní wá lára ìrántí ọlọ́run bá a máa tó kùnfà káwọn olùjagun tó tó ọ̀nà náà kí wọ́n rà àmọ́ ọlọ́run àmọ́ olùjagun káyé kì í ṣe bí ìrántí ọlọ́run àwọn gbígbà o wọ́n bá ń pẹ́ pé jagunjagun kan máa ń bẹ tí ó bá bẹ̀rù ọlọ́run aláìta wà iná lónìí tẹ́fẹ́ ogun kan máa ń bẹ náà pé tàwọn ẹni ọlọ́run ilẹ̀ ayé jagunjagun tí ó bá bẹ̀rù ọlọ́run lọ́dún àwọn àdúntẹ̀ ìròyìn tó ní ìwò ìrẹsẹ̀ lè rí àwọn àdúntẹ̀ sọ̀rọ̀ wọn tó ní kíbi ẹ̀bá gbé kọ́ra kò sí ìwọ̀n náà àgbà ọmọ pé wọ́n apá orúkọ sínú ṣírìkù àrí àwọn ẹni yìí ń kọ́ àwọn ẹni tí a gbọ́ pé ẹ̀bá tó mọ́ àwọn ìgbàgbé ń kọ́ ọmọ ọmọ ọmọdé ọlọ́ọ̀tọ́lá ó sì wà lórí mímbálì àbí àwọn olùmọ̀ àwọn ọba àwọn ti kàdó wà létí lọ́pọ̀lọpọ̀ ọba ọlọ́run ti gbé àwòrán àwòrán àwọn ti bẹ lójú ogun wá fún láti orílẹ̀-èdè míì mọ́rùn àtọ́rẹ̀ ó sì ọlọ́ọ̀tọ́lá kò mọ̀ gbà tí ń bá wọn sọ̀rọ̀ bí ìgbà pé wájú wọn ìní wọ́n fi wájú rẹ̀ ni wọ́n wà torí àjálù kan tó lẹ́tẹ̀lẹ̀ sí wọn ìjàkan ti jàgangan ti dépò wọn bí táwọn ọmọ táwọn ogun tí láti ẹgbẹ̀ wọ́n léde táwọn òsìmọ̀ tóhun òtó ó tẹ̀ ti gbàgbé pé mọ̀dínà ló ń wà orílẹ̀-èdè bòmí tó bá o wà ó ti bá wọn sọ̀rọ̀ bá ti yìí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti gbọ́ tí ẹ bá ń fọkàn lẹ̀ pé ọ̀nà bí ọlọ́ọ̀bá ni ilé kọ́mọ̀ gbọ́ ọlọ́ọ̀bá wa ní àjọ ẹ̀ nínú àmọ́mú ìdáná bí mú fi ẹgbá mọ́ká gbọ́nà àpá sórí àfẹ́jọ ayà mọ̀tífàì ẹ̀yìn mú mi ní òdodo tó bá ti jọ ọ̀ràn àyàn fún yín láti pàdé àwọn olùkọ́tọ̀ náà wà kan tí wọ́n gbógun tọ́ náà wà lórí ilẹ̀ ìdára kíkùn sí àkàn olùpọ̀tọ̀lọ́ ọba kan ní ọmọ alẹ́mọ̀ fọ́sì búùsù pẹ̀lú ogun ẹgbẹ́ ẹmọ́ bèèrè ogun ká ẹmọ́ bèèrè ogun ọ̀pọ̀lẹ́ ìran gbogbo àwa èèyàn nínú ẹlẹ́sìn Islam àti àtẹ́sí ẹlẹ́sìn Islam tí wọ́n bèèrè ogun ẹmọ́ bèèrè ogun náà ìfọ̀kànbalẹ̀ ní káwọn bèèrè ogun ara ẹlẹ́sìn Islam ti jẹ́ sẹ́lẹ̀ àti àríyẹn lóòótọ́ ni wọ́n nàwà jẹ kò sí èrè nílẹ̀ lóòótọ́ ni wọ́n fẹ́ ń ta wárí máyé la ẹnìkan sọ láàárọ̀ ìgbẹta mẹ́wàá jáde kó lórílẹ̀-èdè tí ó tún gbà pé ìlú oṣù dàmú abẹ́ tí ó bá jáde rí mo ní àwòtọ́ ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ni ti tọrọ kú àbọ̀mùgbèrò pé àbíkò para wọn tó bá lọ bòmí yóò bẹ̀ náà kọ́nà kan parí lẹ́nu tó bá ń pọ̀ bí ẹ̀ sí nàìjíríà yóò bẹ̀ náà kọ́nà kan parí lẹ́nu ìtàwọn èèyàn rí nìyẹn ìlera wọn fi béèrè fógún èèyàn bí ìfìrẹ́dì àti parẹ́ ọ̀tà á ti gbọ́ á ti gbọ́ gbogbo ìkànjẹ lọ́mọ mẹ́gbẹ́ dáyàwó ogun ló yàtà àà làṣọ́ ọ̀là ọ̀là kú ọ̀tà kí mọ́dà ìdáàbí wà ẹni tó bèèrè ogun ìbẹ̀lẹ̀ ọdún parẹ́ sí àwọn ọmọdé ọmọ ilẹ̀ ẹ̀dọ́ parẹ́ sí ogun òsèré sí ìdáwọ́dún tòjúsọ náà fi ní ẹran bèèrè tí kò gáàdì máa bèèrè fún mú bẹ̀lẹ̀ orúkọ lẹ́ran tí ọlọ́run dé inú lẹ́gbẹ̀ lọ́run dé jẹ́nà òkúkógun ló yá ogun ló yá ogun ló rìn ó ń sọ ọdún fúgáàmù ní orin ìdánilẹ́kọ̀ọ́kọ̀ láàárọ̀ yìí ebe ní ẹ̀bá mú gàrí láàárọ̀ jùmọ̀ àjò ní òsì ní kúlẹ̀ àti jùgbà ní kò wá rí mu lọ́sàn kò tó rí mu lálẹ́ ó tún tọ̀ àárọ̀ lákòókò fún rírú ẹ̀ mú india lódìyà inú kọjá tó jìyà lódìyà máa jẹ́ ọ̀kan tẹ̀lẹ̀ ló méjèèjì àjọ máa tẹ̀lẹ̀ tọ́yé tó bá rí ikú láàárọ̀ la òun làkọ́kọ́ ẹ̀ nípa fẹ́ ọmọ ẹ̀yẹ ẹ̀sẹ̀ ọmọ ọ̀kan papọ̀ ó sì pé tòun ti bẹ́ẹ̀ náà lára ní ìwọ́n ìbáyé nílùú tó sáyọ̀ bá dùn ẹ̀kọ́ ló pé kí lóun wá pẹ̀tẹ́lẹ̀ yóò rọba lè sá ẹ̀rí yóò tàbí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìdí ní ẹ̀ká ti máa tẹ lọ́wọ́ kọ̀kan balẹ̀ wọ́n bá lọ́wọ́ àyà áfíà ẹ máa bẹ lọ́wọ́ àyà áfíà ọlọ́run ti gbà ibi tí alániwálé lórílẹ̀-èdè yìí kò tó kùn ìlera ọlọ́ọ̀bá amú tó bá amú báwọn ajájú ó bẹ́ẹ̀ ni ní ẹ̀bá tó ní ọlọ́ọ̀bá wọlé

kẹ́wọ́n mọ̀ pé tí mọ̀mọ́ Buhari bá lọ tán lágbájá ló kàn ó dàbẹ̀ ni pé òní ó sì bẹ́ta sí àwọn ẹ̀rọ ti bẹ̀rẹ̀ àkàkíyèsí nígbà yẹn tọ́sọ Buhari lọ náà àkàkíyèsí pé ẹ máa fi ń tẹ́ bọ̀ mo rò bá àwọn èèyàn tẹ̀sẹ̀ dákẹ́ sí bàbá ni àbí wọ́n ti lọ ní ìsìn wọn tún ti bẹ̀rẹ̀ wọ́n tún ti ń yẹn lò ní

tó ń dáàbò bá fi máa ń torí bọ́wọ̀ ẹjọ́ bá láì jáde fóònù bí nìyí ó ti lè jáde pẹ̀lú ìdínà tí wọ́n fi ká ọ láwùjọ ní nítorí pé ìfẹ́ ara ẹni tí mú sí àti ọlọ́wọ́ bá hàn níbi pé ká lè fi ọlọ́wọ́ kan wọ́n balẹ̀ ọ̀kan nínú ẹ̀ nínú àǹfààní ìrántí ọlọ́run kò ní pé ó máa lè ṣe tọ́rùn jìnà wà ní máa yá ń zàgbà nàkàlínà pé lọ́rin náà tẹ́sù bá gún ọ tó bá ta ọ́ èyí máa bẹ̀yàn wo kò tẹ́sí ẹ̀fẹ́ wo àtẹ́sọ̀lọ́lọ́ ọ̀sọ̀lọ́ ó ní yá bí nínú ibùn adam mẹ́jọ ọ̀tẹ̀ bí ẹ̀jẹ̀ ti máa rìn láàrin ẹ̀lẹ̀ tí máa rìn láàrin ẹ̀yẹ kò sí ẹ̀rẹ̀ kálẹ̀ tó bá tó wá pé èso fi fọwọ́ bà mí àbí wọ́n gbé èso fọwọ́ bà mí kí lẹ́yìn káàdì wọ́n ta yẹn ti ṣe ìlànà ọdún àwọn tó bá jẹ́ ní pé ó bá rọrùn fún wa ni àbámọ́ ti kùnmọ̀ káàkiri torí èyí ṣe ń dábàgbé àwọn ọmọ tí wà tẹ́lẹ́fẹ́ àwọ̀ ọmọ ádámọ̀ òní ń bẹ lára wọn but contact wọn wọ́n ní contact àti contact pẹ̀lú ìṣètọ́nù kí a ṣe ìtọ́mọ ádámọ̀ ẹnìkan tó sọ lóòtítún tí mo dì mú ẹgbẹ́ ìyàmá tó fẹ́ máa gbá ilé ọlọ́run kàdùn tó lóyìn ẹ̀wọ́ kò jẹ́ òní sílẹ̀ kò bá ìdí òdíbi tó mọ̀ rẹ̀ tí tó bá gbájẹ̀ wọ́n wá gbá ẹ̀kan ma gbá mẹ́fà olówó yẹra fún tó sí èèyàn ni wọ́n mò lè tọ́rù sí ní ọmọ adámà ọmọ èèyàn ti yí padà ọmọ èèyàn ti dìdàkúdà ọkàn ti dúdú ó ti sípẹ̀dà tóun wá ti bàjẹ́ gbogbo ti níbo nìrántí ọlọ́run ó sọ kalẹ̀ níbo ni ìrántí ọlọ́run láti ta yóò sọ̀kalẹ̀ sí nínú ara yẹn níbo sì ìrántí inú orí amáwò ní ìrántí ọlọ́run ti jáde láti inú ara yẹn ìrántí ọlọ́run bá a máa lẹ́sẹ̀ ìtọ́rọ̀ Ibn Abbas nínú tàfíìrù nìjáàrí alwàlwàsì kanáà nígbà tí ó máa sí rọ́dí aláwọ̀tára ní ó ní èsù ní jáàtì mún aláàpọ̀lùbùn adam ìmọ̀ ń tó kò fẹ́ àkórí ọmọ adam wàídà sáhá wà mẹ́fàlì tó bá ti gbọ́nà kó lọ́dọ̀ ọlọ́run wáṣíwá èèyàn kan ló máa rò tó bá lọ́nà ọba mọ́ arákùnrin kan tó tó ka islam ó padà gba islam ó ní ẹ má pẹ̀lú islam ẹ má fi tóbi fi christianity kódà olùkọ́ mi ni ó kọ́ mi rí orí ẹ̀ ló wà títí títí tọ́nà fi sí fáyà ọ̀fẹ́ tó ti gbà Islam tó kí wọ́n máa ń sọ fún wípé téèyàn bá ti ṣe Islam téèyàn bá ti sí pẹ̀lú Ọlọ́run kò lè sọ pé òun sí pẹ̀lú ètù fáyà kan nìyẹn téèyàn bá ti sí pẹ̀lú àlọ́ automatically òun àdìsùn ni wọ́n jọ wà nígbà mẹ́fà lọ́rọ̀ yìí nìyẹn tó ló sọ náà rẹ̀ ó ní nígbà bá ti ṣiṣẹ́ àlùjẹ́ náà

èsù ní ní ìtàfíìrò ayẹyẹ kí máa jókòó sórí ọkàn ọmọ ádámà tí kóró yóò ní bá wọn wàyí ìdá zákàrà lọ kánà tó bá ti wá lè rántí ọlọ́run péré ẹ̀rù ó bá ọ̀nà ni ó kò dìde àjọ̀dún kan sọ ó nígbà tára ní àwọn jù táwọn sì lè gbiná onígbà táwọn bá tepò ń jẹ́ ìgbà téèyàn dá ọkọ̀ ọlọ́run táwọn sì fẹ́ fi ara ó tọ̀ ń ṣe tó wá dá akọ náà wọ́n máa ń ṣàdápò látara rẹ̀ wọ́n fẹ́rẹ̀ mẹ́mọ́ para èèyàn bí ẹ̀bá ti náà ṣe bùgbé bí ọkùnrin bí obìnrin nígbà táwa kéékèèké àwọn ọmọ náà máa bàbá bàbá wọ́n máa ń pè ní ìgbóná wọ́n pè ní ìgbóná ọmọ ni ó tajáde lóru wọ́n lọ wà káàkiri tó dáńgbà tó wà ní kọ́ńtù ó ṣẹlẹ̀ nínú ó fẹ́ ìgbọ́nà ni ó tajáde ó tún lọ́mọ jáde láti nùgbó lọ́mọ gan yóò ṣẹlẹ̀ sọ́mọ míì ọ̀rẹ́ wa kan ọ̀nà pẹ̀láyé lónìí òun rí èèyàn tó ga ju nọ́mà lọ ó ga bí òpó náà òun wá ń sọ pé ìwọ dánu ìwọ dánu àmáhùn èèyàn náà ni ìwọ dánu tí ń tẹnu mọ́ yẹn lóhun ẹ̀ sì lọ lóhun bá lọ tán tẹ́sẹ̀kẹsẹ̀ ó lò láyé ọjọ́ náà àwọn ẹ̀nà yẹn wà gbogbo bí sábà tó wá rẹ̀ sí ọlọ́run kánà ìbẹ̀rẹ̀ ọlọ́run ojúra ó mú wọn ìnira ó bá wọn àwọn ló fẹ́ dànù ló bà mọ́ pé àlẹ́ àdáàlù jẹ́kù sí kan tẹ́ láti fi àdáàlù tó tẹ̀lé kan nínú gbó kó pe àdáàlù gbó tẹ̀lé kan ló gbòrò pé ó dàbí èsì mú àfẹ́fẹ́ òun ó fara gbóhun ó dàbí pé pé òun máa tẹnu mọ́ àwọn òbí àwọn òbí ṣe ìtọ́nà òdì àní pé ojú rí èsì ojú báyìí bá mọ̀ rí àwọn àpẹẹrẹ àtàwọn ìjẹ̀bá rẹ̀ kọ̀ǹtàkù náà dáadáa kábẹ̀rẹ̀ ọlọ́run bá kábẹ̀rẹ̀ náà rántí ọlọ́run ọ̀kan nínú rántí ọlọ́run oníṣàrù wà táwà nínú rọ̀mọ̀dọ́ọ̀nù yìí táàrí pé alékún láwọn abala tó pọ̀ alékún ní násílà alékún ní tọ̀látọ̀ranyàn alékún ní tìláwọ́tò kòrán alékún lọ́rẹ̀ títà alékún ní farabalẹ̀ sílọ́n kámájọ́bọ̀ bilẹ̀kálùbì kọmọ abẹ lọ́lọ́kàn bẹ́ẹ̀ wàlìsàn kọmọ tẹ̀síwájú lórí àná wájàwárì kọmọ tẹ̀síwájú lórí kéèkì ara ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan oríire wà láàzàkúnù tàbí ẹni ẹmọ́ tó ń lọ ẹmọ́ ti tàbí àwọn tí wọ́n gbàgbé ọlọ́run fa àǹsáàmù àǹkúsàmù wọ́n á padà gbàgbé ara wọn náà àwọn اللهم إن الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم ربنا أعنا على ذكرك وشكرك على ذكرك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة محمدا وقنا على النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء الكفر وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يذكركم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون